lójú ewé ohun tó dó bá dé kò tún gbọdọ̀ rí tà mọ́ ìmùlẹ̀ ọ̀rẹ́ gangan làwò. àṣírí o o àṣírí àṣírí àṣírí ìmùlẹ̀ ọ̀rẹ́ gangan làwò. ayò ayò ayò wa ayò ayò ayò wa ayò ayò ayò wa ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ òye làwò. mọ́ o ẹni bá o má lọ. ẹ o ẹni bá o má lọ. gangan làwọ̀ làwọ̀. lórí eré mama síta lé mama síta lé mama síta lé mama síta lé kò sí bẹ́ẹ̀ ó ti ṣe bolo tó tí kò ní irùngbẹ́ kò sí bẹ́ẹ̀ ó ti ṣe bolo tó tí kò ní irùngbẹ́. ṣọ́fíìsì ẹ̀ ni. ṣé ọmọ àwọn ọmọ ìwà àti Instagram ìta. Ah! a ní owó. wọ́n fìdí sí ẹ ni. mi ò rí bí èèyàn kan ṣe lè dí mi lọ́wọ́ tí lè ní owó má ní má ní owó dẹ́rù ọba àwọn èèyàn ah! má lówó sáà ni. ta ló wá ń bẹ́ẹ̀ du kádàrà àtẹlẹ́dẹ̀ ẹ̀ pọ̀ kọfí ni kò máa ní. ó dẹ̀ sọ́bẹ̀ ní pé kádàrà tọ́lọ̀ fún fún ẹ wá láti ọ̀run òfin ilẹ̀ sọ̀wọ́ èèyàn kan ẹ wá sọ́ di bí okùn òun fà lọ ìwọ fà ń bí pété ló máa jámọ́ lọ́wọ́ ṣé kó jámọ́ nìyẹn lọ́wọ́ ni abẹ́wò láriwo báyìí. n tí mo fẹ́ fúnra mi ni mò ń sọ o. olóṣù wa ń pariwo máa lówó máa lówó máa lówó nínú bá sọmọ ẹ ló máa fún ẹ lówó ni farabalẹ̀ o àsìkò tọ́lọ́ nǹkan ọmọ olúkálùkù kò ní tà sí o bá a ṣe wà yìí tó rò pa ìtì ìwà òkè tó bó ṣe yẹ ká wà òkè tó yìí abẹ́tà àwọn kan abẹ́tà jù wọn lọ dáadáa. báyọ̀ àwọn tẹ́ ẹ bẹ́tà jùlọ tó o rí dárúkọ bíi méjì mẹ́ta nù. mr money jọ hmm. torí ọlọ́run ṣé wèrè ni wọ́ eh. mr ma lówó dọ̀dọ̀dọ̀dọ̀ ṣé wọ́n ti ń bù gíjẹ́ ń ta. ẹ eh, ṣé eh, kí wàá lọ ṣe fẹ́ máa fèmí wé wèrè. ọ̀rọ̀ tó ń sọ tí bá gbéwò àti wèrè ṣẹ́gbẹ́ ara wọn same same ni five and six lẹ́ máa jẹ́ o àmọ́ nǹkan tí mo try láti sọ ní fún ẹ ni wípé ẹ̀dà tí ó bá ìjẹ́ pé condition tó wà wà òkè tí o ti sin tó ṣe kò sí tán lọ́wọ́n èsì lè ṣe fún lọ́la a lè ti torí ẹ̀ ká máa pariwo ká máa bínú. ṣe sọ̀rọ̀ sọ̀rọ̀ rárá a máa ní sùúrù ni. àdìgún. ó fo lórí ọ̀dọ̀ sí i. èèyàn ò lè sáré ju kádàrá lọ hmm. àsìkò ọlọ́run lójú. ẹ̀mí ẹ̀ ti gá bí kò tún wà nínú prado òbí ẹ̀ ń ṣe. ẹ wo bí wo bí mo gbà pé ọlọ́run ó ṣe mo gbà pé sùúrù ni àmọ́ àti sùúrù àtọ́lọ́run ó ṣe gbogbo ẹ̀ mo ń wò báyìí mo ń wò gbà tọ́lọ́run tó ṣe ó nígbà tí mo fún yín dà. wọ̀ fún ọlọ́run ní táìmù díẹ̀ tó bá jẹ́ pé dọ́là kó wá kọ̀ fún ẹ kó o tó dípò olówó lọ́wọ́ máa wọ eighty nǹkan ah, ah! tó ṣẹ̀ṣẹ̀ máa lówó. báwo ni mo ti wá fẹ́ náà ah! báwo ló ṣe lè ná ah, àwọn tó ní seventy five òsì àwọn tó ní seventy òsì. wọ́n wá lọ́wọ́ ní nígbà wọ́n lọ́wọ́ ní nígbà. mi gbọ́. Oh, fatahi rolling dollar. ṣé wọn kò máa lọ kọrin ni. ṣé kò máa padà lọ ṣé kò máa padà lọ kọrin ni báyìí. sẹ́ni tẹ́mi kan mọ̀ ni pé kò sí ẹsẹ̀ tí mo bá fẹ́ ṣe o. kò tó o bá ti gba kámú òǹtọ́ lòun fún ẹ wàhálà gidi ni o wàhálà gangan. èèyàn máa ń kọ́ ìsọ́lọ́run lówó ń gbà mí téèyàn téèyàn padà kọjú sí i téèyàn bẹ̀ pé ọlọ́run mo dúpẹ́ o ọlọ́run jọ́tọ̀ ọlọ́run mo dúpẹ́ o má bínú o. o máa kọyìn sọ ọlọ́run lówó. ṣé tọ ẹ ni. ọmọ ìwà wá wá wá wá wá máa bọ̀ máa bọ̀ máa bọ̀. wo ṣèbí tọ́ílẹ̀tì yín sì wà níbi tó wà. Ah, ah. rubbish. o máa kọyìn sọ ọlọ́run lówó. rubbish. tí bá ní nǹkan ni máa fi sínú ọtí ẹ̀ kó tó dé wèrè fẹ́ kọyìn sọ ọlọ́run lówó. ẹ fẹ́ sọ fún pé kí ẹ má gbàgbé tilẹ̀ tẹ́lẹ̀ sá ṣebí ni mo jẹ́ lówó. lọ bá dìgún tó jẹ́ lówó kó gbowó ẹ̀ lọ́wọ́ ẹ̀. orí àìwà bí àìtí lọ wá wàhálà ẹ pọ̀ o wàhálà ẹ pọ̀ o. ẹ má gbàgbé tìǹbù tẹ́lẹ̀. orí ẹ bàjẹ́ mi ni mo jẹ́ lówó tẹ́lẹ̀ ora dìgún bẹ̀ tó lóun lọ tọ́lẹ̀tì obìnrin lọ́wọ́ ẹ̀ ṣebí ni màá jẹ́ lówó. tó bá jẹ́ obìnrin owó ẹ̀ lọ́wọ́ ẹ̀ o gbogbo àwọn nǹkan tá à ń rí tá à ṣe wá bí náà gbogbo ẹ̀ náà ló ti fún pínpín yẹn cleavages àárín ta. kí ló ṣàkà. olè ọ̀lẹ kò tògùrọ̀ láfa o. wọ́n ní kò ṣáàkì lágbá kò tògùrọ̀ láfa o ẹ bá mi sọ fún pàbùjà kankan sí lọ́rùn ọpẹ́. báyọ̀ wo ló ti mọ̀. mo lọ tí ń bọ̀ lórí. mo lọ ṣe fàájì pẹ̀lú àwọn ọ̀rẹ́ báyìí máa ń ṣe gbogbo ìgbà. ojú òde tiẹ̀. àtọ̀. ní táìmù yìí ẹ níṣẹ́ mi tẹ́ ẹ ṣe ju kẹ́ jókòó kẹ́ máa mọtí kẹ́ máa rújú ẹlẹ́jọ́ èyí tí wọ́n pè yín sí àtẹ̀yìn tí wọ́n pè yín sí látàárọ̀ títí dalẹ́ ní tàmí tó dẹ̀ mọ́pọ̀ fobìnrin sínú ilé. mi máa mi bí ìwà mi ìwà aago mi dẹ̀ rántí pé mo fobìnrin sínú ilé. kí ló dé tí láìfọ́ ẹ rí báyìí gan-an ayé ẹ̀ wù mí o. bí a kò fi mí lẹ̀ kó máa lọ. wo bó ṣe rí òun yóò wọnú ilé ẹ́ àwọn ẹgbẹ́ wa mi tó ti ń wówó kiri ẹ̀yin máa máa rojọ́ òṣìṣẹ́ máa mutí dìdìrín kiri lẹ̀. orí ẹ ò pé. orí àwọn tó ní ẹ ò pé. ò ní làákàyè rárá o èmi ò sọ̀rọ̀ bẹ́ẹ̀. kí ni. o lè wà nínú ilé yìí o lè sọ pé wà ń bí òun bẹ́ẹ̀ kì í fẹ́ olùkó lórí burúkú yẹn. lórí burúkú yẹn ọ̀dẹ̀ ọmú tí ó ṣì. kí mo ní ilé tí mo lè jẹ. kí ló ti tilẹ̀ tá a máa jẹ ni. o ò láìkí jẹmílá. jẹmílá wá jẹ jẹmílá náà ló ní gbé wa. ẹ lọ gbé fúnra rẹ kò jẹ kò yó bámbámbám oníjẹkújẹ olè àtọ̀lé oníranù. Ah, <laughs> mi ò mọ̀ kí n máa ń tọ̀lé o. o mọ̀ mi mọ. ẹni tó mu tí òkè mọ̀gbà tóun máa ń tọ̀lé nǹkan tó fi mú ẹ kó fi jẹun bẹ̀ punishment ẹ nìyẹn kó lọ fi bí sùn àbí kó lọ jẹ jẹ́mílá ọ̀dẹ̀ òpònú òṣì fúnkẹ́fúnkẹ́ orí orí tọrọ tọ bí igi burúkú tó fi lànà èmi ni wọ́n bá wí à ń sọ̀rọ̀ ó tún dà padà sí mi àṣìírí onígò ń dábàá ọ̀rọ̀ ń dábàá bàbá aláwọ̀ bàbá bàbá bàbá bàbá ẹ̀ tó bá kówó ní ẹ̀ lórí bòwà tó bá kówó ní ẹ̀ lórí bá kówó orí ẹ̀ ní mímí nìfẹ́ ṣeré. Idiot. èmi ò láìkì nǹkan tẹ́ ń ṣe yìí ẹ nígbà tá a sanwó oge ṣé kò tí ì tó kẹ́ kógi wá ni. ṣèbí òun náà ni mò ń sọ fún yín ọkọ̀ tí ó bá yín kógi òun ló sáré kó àwọn pákó lọ ibì kan tó bá fi lè padà dé nísìn igi yín ló kàn tá a kù kíkú ṣe pé kò sọ́jà ńlẹ̀ ọjà rè ọjà rè ìsìnpá ṣẹ̀ṣẹ̀ la pákó kọ́kàndé ká kódà kódà ó dà mo fi dá yín lójú pé kẹ́ tó dé sáìtì ó ṣeéṣe kọ́kọ́ wa ò ti síwájú yín dé sáìtì. ẹ máa wò ó ń sin àwọn èèyàn kàn jókòó kalẹ̀ sí sáìtì ni wọn ò ríṣẹ́ kankan ṣe ẹ igi tó yẹ kẹ́ ti kó wá látẹ̀ nǹkan. ẹ má bínú ẹ má bínú ẹ dákun. ẹ wo èmi ò tún nílẹ̀ kí n tún padà wá béèrè. mi ẹ mi bá ẹnjìníà yín sọ̀rọ̀ ẹ gbọ́. o ṣe o sanwó. kí ni kí ni mo ṣe. o rí wòye jù kí ni mi ò gbọ́ gbogbo nta ìjọ sọ nígbà tí mo fẹ́ wọ̀ mi tó ní à ah, kí ló dé tó fi mílẹ̀ sínú rúùmù òtẹ́ẹ̀lì tó dẹ̀ lọ tó dẹ̀ fún mi lówó kó tọ́lá. Báyọ̀ hmm? wọ́n di ọ̀nì. o dẹ̀ fi dìjà nísì mo gbọ́ tó sọ bí ìjẹ́jọ́ fa ọ. Báyọ̀ ní ẹni tó yẹ pé mi àti ẹjọ́ ń ta àjọ ń rà lódì tí um, òtẹ́ẹ̀lì òtẹ́ẹ̀lì báwo eléyìí ilé ọkọ ló mọ̀ wá ọmọ lọ ro tí ọ̀dà. ilé ẹ̀kan yóò kó kó kó kó ṣe kìíní jàre báwo ni nǹkan. mo wà jàre. ṣé ẹ ta díẹ̀. àdúpẹ́ àdúpẹ́. wo bí hmm? owó ti dé o owó ti dé o eh. bísínẹ́sì kan ni mo mú wá eh. tá a bá ṣe bísínẹ́sì eh. ìwọ fúnra rẹ̀ á wá wò pé ah, ah, kí ló tó fi jẹ́ pé kì í ṣerú bísínẹ́sì láti ṣe látijọ́ ìta kan ṣe ìrádùn káàkiri business. owó ńlá ti dé gan ni o. tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ ni. tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ni o. <laughs> mi ò mọye tó wà lọ́wọ́ ẹ ni o. lónà ṣé kìí ṣe tẹ́tẹ́ sá. tẹ́tẹ́ hmm. láì ṣe tẹ́tẹ́ láàyè èmi àá ta tẹ́tẹ́ rárá o mi ta tẹ́tẹ́ o. wọ́n lọ jẹ́ bísíǹsì ọyọ́ yẹn lẹ́sẹ̀ lẹ́ni. àìrọ̀ ah, nígbà tí mi ń ṣàrẹ̀ jan mi ta tẹ́tẹ́ o rárá rárá rárá o business tí mo sọ fún ẹ kò sí bó ṣe máa ṣe tá a ní make owó lórí ẹ. Ah! mo ṣe bẹ́ẹ̀. ó dá ọ lójú. bẹ́ẹ̀ mi ṣe wà yìí mo hmm. ní four hundred thousand lọ́wọ́ four hundred thousand four hundred k four hundred k tó ń gbóná yayayayaya hmm. mi ò lè fọwọ́ kàn Eh. kíyà oyè pé mi mi ní mi ní dá lóhùn lórí four hundred ó wà lọ́wọ́ mi tó ń gbóná gan mi ìmọ̀ iye tí wọ́n ní. Eh, ṣé tó máa tí ó jò dìdì owó. odindi owó ni tí o ṣàbówó. tèmi bá tèmi náà bá gba lé gba ta ó yẹ kí n lè rí bíi three fifty. three fifty eh. èmi ní four hundred ìwọ ní three fifty ẹ̀ẹ́dẹ́gbẹ́kẹ́ mi kúkú sọ tèmi ní five hundred nítorí tèrè bá dé àlejò pín in seventy forty. mo seventy thirty mo padé sí four hundred. ìwọ padé sí four hundred èmi apátẹ́mídé sí six hundred akuku pé lójú kan bẹ́ẹ̀ mo ṣáà fẹ́ kó jẹ́ kó tèrè. one million ní. ẹ mo fẹ́ kéré yẹn tó lè yẹn bá dé kó jẹ́ pé mi seventy wọ thirty. wọn kì í gbọ́dọ̀ jù ẹ lọ seventy thirty báwo. o tí mo ń ro nìyẹn o. àgbà ní four hundred thousand tí wọ́n ní six hundred thousand tó jẹ́ one million sixty forty ló yẹ kó jẹ́. ṣé wàá kú wa bí eight hundred wa àárín lè rí o ṣé mo fẹ́ kí n close ibi ni. ẹ bí akókó jẹ́ seventy thirty ta sọ yẹn kó gba kamiwe bíi wá six hundred. kò tiẹ̀ sí ijó ọ̀yọ́ ni ó kọ́ òun bá ṣe jò hmm, tí owó tẹ́lẹ̀ bá ti délẹ̀ bá ṣe pin ọlọ́run ó kọ́ wa mọ̀ ṣe. Ah, ijó tọ̀yọ́ nìyẹn kò sí dààmú nù gé èkìtì o. ẹ ah. ẹ náà ń jó lẹ́kìtì ni. ẹ ijó ọ̀tún wọn ni kò sí ni ló bá gbé ìmọ̀ ayọ̀ ìmọ̀ ayọ̀ kébì náà ayọ̀ ọlọ́run mọ̀ ṣe é wù fún ìyà tó tó oúnjẹ ń bí nǹkan irọ́ èpè ni ìyà tó tó oúnjẹ ń bí nǹkan. mọ́mọ́dé lẹ́yìn ló oníranù mọ́ ni ọlọ́kọ̀ òun fẹ́ yàwó mi ìyóhun abímọ ẹ̀wọ̀n ń kọ́ ọmọ lónìí ni ò sí wa. wọ́n lọ ṣe kó mọ́ mọ́ ìyàwó ọkọ ẹ̀. wọ́n kọ́ ọmọ lóko ó ní mẹ́ lọ́lọ́run wí lọkọ̀ òun máa ń kọrin. ìyà tó ń tó ń bẹ̀ náà nǹkan yóò bá wa ibi ń pa kí la fẹ́ jẹ́ bẹ́ẹ̀ tá a ní rí <laughs> kí la fẹ́ jẹ́ bẹ́ẹ̀ tá a ní rí. ṣé o mọ̀ pé mi ò ronú débẹ̀ rárá tẹ́lẹ̀. Ah, mélòó ni ronú ẹ̀. tó mọ̀ pé mi ò ronú débẹ̀ rárá tẹ́lẹ̀ wèrè dẹ̀ máa ń láwọn oúnjẹ tó tó wà òkè eh, lẹ́gàn mà ní. níbo wàá làwọn ọmọ ilé gbà lọ báyìí. ọmọ wo ń bẹ. ọmọ àwọn ọmọ wèrè tí ń bẹ lọ́dọ̀ mi ni. èwo nu wọn. ọpẹ àbí Saoty. Ah. ọ̀gá mo lọ wò bí wọ́n ti kó two by two wá dé níbo lọ́dọ̀ bọ̀dákà. wèrè ni ẹ tọ́ bá máa kó two by two dèkì ṣe bí náà máa kó wa olórí burúkú ṣáájú ọ̀bẹ yẹn bọ́bá ìṣàkójú bọ́bá ìgbéraga ju bọ́bá èrí wọ́n olórí burúkú lọ́ba kọ́ hip hop ó kọ́ sí àpákó. olórí burúkú o tí dé sọ́ọ̀bù ta ìdé sọ́ọ̀bù ó lọ ra drive o ó lọ ní sọ́ọ̀bù. àmọ́ sọ àmọ́ sọ mí ni àmọ́ sọ àmọ́ sọ mí ni mo fẹ́ sọ mo fẹ́ sọ mo fẹ́ sọ ó kọ́ sí àpákó olórí burúkú. wèrè lọ sí Instagram. Ah! ó dùn ṣùgbọ́n bó ṣe dùn tó yẹn náà ó <laughs> mọ̀ pọ́kùnrin là dá. ní kíni ah, ah. ọkùnrin wo là dá <laughs> ọkùnrin là dá ni mo sọ fún mi pé kó jẹ́ ká ṣe ẹ̀kan sí tó ń sọ fún mi pé rárá ó ti rẹ̀ ẹ́ o. má jẹ tán wo ọmọ pọ̀ ó pọ̀ gan-an ó lè jẹ tán ẹ eh, ṣebí torí èmi sọ yẹn pé mo wá fún weekend mi èmi gan dira wà nù. Ah, ah, ah, má sori eh, tá a bá jẹ tán sí kò ní sí nǹkan tó máa kù mọ́ ó pọ̀ síbẹ̀ a máa ríra ẹ̀mí eh, wà èmi àtàwọn ọ̀rẹ́ mi a fẹ́ ṣe òsì nǹkan kan ní weekend wọ́n máa tó débi ń sìn gan. pé mi ò ní lè lo weekend lọ́dọ̀ ẹ̀. àjọ kò ń ṣe ń sìn jọ wọ́n máa tó wọlé ń sìn jọ ṣe ṣe kejì ká máa lọ jọ alẹ́yinjú ẹ̀gẹ́ ó yẹ ó yẹ ó yẹ múra múra múra. ẹ ní sùúrù mú bọ̀ ọ́ ah. ó jẹ́ kí n lè wọlé mọ́ náà ṣọ́ọ̀ṣì kò tún kàmá lọ́ǹtì. kí mọ́tò rẹ̀ ó máa wà sáà. Hmm? Bánkọ́lé. ó mà ti wíńdò eléyìí. ó mà wà nílé yóò ẹ pẹ̀lẹ́ o ẹ pẹ̀lẹ́. àwọn ọ̀rẹ́ mi tí mo máa sọ fún ọ̀rẹ́. <laughs> báwo ni. báyọ̀ ni àdìgún ni bùnmi ni. ẹ pẹ̀lẹ́ o. ṣé kìí ṣe kó bí àwa la máa sọ wípé kẹ́ ẹ máa lọ pé kún mm. fáyà kun yín mm. tẹ̀ ń ṣe lọ́wọ́ mm. ẹ ló jẹ́ òkú. ẹ̀yin ọ̀nà fìlà yìí lọ. àwa lè padà wá o. ó ti ń lọ ó ti ń lọ ó ti ń lọ máa lọ tiẹ̀. kí ni kí ni kí ni ṣé kìí ṣe olórí burúkú ọmọ tí mo yé ti orúkọ ẹ rè. níbo ní àyà ẹmu kọ́ ló kọ síbi ẹmu ẹmu kọ́ ló jẹ ẹmu rè ẹli ẹmu níjọ ẹli ẹli ṣe máa tẹ ẹmu yẹ adigun ẹli ẹli ẹli ẹmu olórí ẹli olórí ẹli ogo ẹmu bẹ ẹli ẹli ni ẹli ni ẹli ni Báyọ̀ ẹli ni Báyọ̀ mo rí ẹmu níbi ìsìn. Báyọ̀ ṣo fẹ́ máa disgrace mi sìn yín ọmọ ọlọ́mọ tẹ́ ẹ̀ mọ̀ rí. Hmm. orí ẹ orí ẹ dẹrù kò ah. sí èrè tẹ́ẹ̀mọ̀ rí olórí burúkú orí heavyweight champion. Hmm. <laughs> bóòlù ọmọ bóòlù ọmọ ṣe jẹ bóòlù ọmọ ṣe. Ah! ọ̀rẹ́ mi ni ah, ọ̀tá eh, tiwa ni ni tó yẹn wọlé. oyin máa kọ́ ẹjọ́ kan tí wàá forí lọ́ọ̀dì nígbà tó ṣe fẹ́ mẹ́ mẹ́ mẹ́ lójoojúmọ́ wèrè. Bankole hmm? Báyọ̀ sórí tí òótọ́ ọ̀rọ̀ bá délẹ̀ ẹ jẹ́ ká sọ fúnra wa èèyàn lè jà nídìí ẹ o kó jẹ́ kí jà lèèyàn bá bọ̀ ń o àmọ́ ká so tọ̀rọ̀ ó sàn ju ká máa wúra wa níran lọ. Ah! ìwọ ni mo dojú ọ̀rọ̀ mi kọ ò Bánkọ́lé nínú gbogbo àwọn obìnrin tó ń kó kiri yìí tó máa ń kó wọlé tó ń kó wọn jáde ń kó wọn ní mẹ́wàá mẹ́wàá kó wọn mẹ́ta mẹ́ta kó wọn márùn márùn tí o lè wá kan nínú wọn tí wà rẹ̀ tí ó bá tiẹ̀ mu tí ó jẹ́ pé ọ̀rọ̀ yín ọjọ́ yíra yín kò gbé ìhùn kò gbé sílé ṣé bó rí báyọ̀ òun àti marianu wọ́n ti jọ wọ́n ti jọ wọ́n ti jọ wà pọ̀ gbogbo yẹn ti mọ̀ pé wọ́n jọ fẹ́ra wọn ni. Hmm, hmm, hmm. jọ ṣọ́ọ̀bù tó wà ní kó máa lọ adájọ́ ni ẹ wà ní kóòtù ẹ kó máa dájọ́ lọ. kí ló kí ló ṣẹlẹ̀. ah má mẹ́nu bá tèmi ah, òun bọ́ mọ̀ wí lọ́wọ́ o tún wá sọ́dọ̀ ti rú tiwa. ọmọ ní Bánkọ́lé sí wa ni. ọmọ ló jẹ́ o. ọ̀rẹ́ wa ní Bánkọ́lé àbí eléwòmọ̀ tó ṣe mọ́ ni sọ́wọ́ kan tó ṣe mọ́ ni. ìwọ tó ń bá yàn wí lọ́wọ́ orí bó ṣe ń bà sọ̀rọ̀ mú fi ọ̀rọ̀ ẹ ṣàkàwé fún yàn pé ìwọ ti lẹ́ni tó fẹ́ fẹ́ ti jọ gbéra yín sílé ọ̀rẹ́dì pé pé kó náà wá nǹkan tí ó ṣe. òun tó kù kò ṣe fún ni kó dẹ fàdí ẹ sókè kó láǹdì pẹ̀lú bó ṣe ń bá wí ọmọ tó ń bá sọ̀rọ̀ lọ́wọ́ tí ò lè gbọ́ kàn wéṣì táìmù ẹyin o fóònù ló wà lọ́wọ́ ẹ̀yẹn tó ń wú ọmú. èmi ló ń gbódà. nìkí ni ọmú kọ́ ló ń wò lórí fóònù lọ́wọ́lọ́wọ́. gbọ́n wọn mú bẹ́ẹ̀. máa sọ̀rọ̀ ẹ lọ Adigun. ní kó yọjú fóònù yẹn sí wa Instagram ló wà tó wọ́ mú. wo èmi mọ̀ pé ó mọ̀ wo èmi bíi pé tèmi náà ń bẹ lára mi ni ò jẹ́ kó fẹ́ dá mi lóhùn ah wo bí ọlọ́run pé mi ò fi bẹ́ẹ̀ lórí obìnrin ni àti pé tí máa lórí obìnrin òun gan-an ṣé mo lówó tí mo lè fi sọ pé mo lè fífẹ́ látò yín ni. ó ń ṣàjòjì gbogbo alámọ̀ pé bó o lórí obìnrin ẹ o dẹ̀ máa ń kọjá yìí ẹni torí gbogbo ẹni tó gùn torú wa ló máa ń fẹ́ fẹ́ wà á dẹ̀ lẹ́ni tó fáìn ló fẹ́ fẹ́ bẹ́ẹ̀ ni torí gbogbo èèyàn tó wà láyé ló fáìn jùlọ mí ìbọn tó máa ń rí rẹ̀ mi I don't mí ìmọ̀ bó ṣe ń rí rẹ̀ Oh. ìwọ́kẹ̀. Bayo, Bayo. last born mi máa pè lọ́nkú. Ah, ah. Báyọ̀ kò dá ká máa fi àìlera ara wa wọlé síra wa lára. mo kàn jẹ́ kó mọ̀ ni pé last born mi tí màá bí bíi five years tó kọ̀ mo máa pè lọ́nkú níbi àkọrí burúkú tó ń ṣe <coughs> wàá ti máa tẹ̀rìn kó dórí èèyàn kan tó máa sọ fún ẹ pé dádì ẹ wa mo láìkí. mo ti gbọ́ tiẹ̀ bá ń kọ́lé. sọ̀rọ̀sọ̀ kan nọ èmi náà bí kan o. ẹni tí a tiẹ̀ wá rò pé ó ti pẹ́ lọ́wọ́ ẹ̀ gan ta rò pé àwọn gangan ni ó yẹ kó gbé sílé eyín fún kẹ́ fúnkẹ́ ò lẹ́kọ̀ọ́ tó bá rí bí fúnkẹ́ ṣe máa ń bá mi sọ̀rọ̀ bí ọmọ tó ń mú wá àbí àbúrò ẹ̀ a kò sọ̀rọ̀ yẹn ṣákálá rárá o ẹni tó bá gbérú ẹ̀ sílé. ẹ ó dáa o Dayọ̀ ń kọ́ o Dayọ̀ ọmọ bíbí rẹ̀ ò sì fowó rà. Dayọ̀ omire ṣe. <laughs> èmi tí mo ti wá lọ bíṣẹ́ látàárọ̀ màá wá délé lálálẹ́ màá wá gun orí kínní màá akọ̀dára lè ní. mi ò ní dírẹ́sì mi ò ní dírẹ́sì lọ́rọ̀ tẹ̀sán tẹ́sílẹ̀. Bankole kò mèrè Dayo mèrè sí. ibi tí mo ti ní dírẹ́sì ni ẹgbàá tí mèrè léèyàn kan mèrè ṣe abẹ́ máa wo òṣùpá <laughs> abẹ́ rí Pasuma ẹ wo yìí ká yé fẹ́lẹ́ tó kọ̀rin kiri tó mèrè ṣe wèrè ah. lóbìnrin kankan wèrè <laughs> lóbìnrin kan mèrè ṣe aláìní ìkọ́jú olórí gbogbo <laughs> alẹ́ obìnrin kiri tọ́lọ́sàn a máa wo fóònù a máa wọ ọmú lóru wasteful life bọ́ọ̀yì oyè máa kankan lábẹ́ bíi gini. o máa kankan ọjọ́ tó bá ti nǹkan ẹ tó bá ti bọ́ núwò tó kan àpáta tiẹ̀ báyìí nìyẹn tàtàtà. àpáta wà ń bẹ̀ ni ọ̀sápátá the last last tó lè kàn tá a bá tiẹ̀ wá rí wẹ̀rí yóò kékùrọ̀. adigun mm. adigun mm. sàásán mm. sàásán èèyàn lè kan àpáta bẹ́ẹ̀. àpáta àpáta wà ní àpáta àpáta wà ń bẹ àpáta. ẹ ah, ah. á jẹ́ pé wọ́n ti ń ta àpáta lọ́dọ̀ Maria nù. wà wà wà wà wà wà má jẹ́ bínú sẹ́ o. bẹ́ẹ̀ ah, dára Maria tó ní ká àpáta. má jẹ́ bínú sọ àbò lórí burúkú ta ló ń jẹ́ Maria ṣé ìyá Jésù. Mm, ìyá ànábì ni. ẹ tó bá jẹ́ ìyá ànábì jẹ́ ká gbọ́rọ̀ ìyá ànábì lẹ́yìn. ọ̀gbẹ́ni gbogbo wa láti mọ̀ pé ìwà àti ìwà àti Maria. ẹ lè pọ̀. mo ti tẹ́jọ orúkọ ẹ̀ kí ni mo ti tẹ́jọ orúkọ ẹ̀ olórí burúkú ló ń jẹ́ báyìí o níyàwó ẹ̀ ń jẹ olórí burúkú ni Maria ń jẹ o Bankole olórí burúkú ni Maria ń jẹ. ọmọ yẹn fẹ́ dìídì ba yé mi jẹ́ ni o. kí ló ṣẹlẹ̀. ó fẹ́ da yé mi rú gidi. kí ló dé kí ló dé. Maria tó jẹ́ pé tẹ́bi àti ẹ̀bá wà nínú ilé tàbá fẹ́ ṣeré gini tí bá ń kàn Maria báyìí tí bá ń kàn sẹ́rìn ni máa ń kàn bẹ́ẹ̀ kì í ṣe àpáta. sẹ́rìn kọ́ alumílíọ̀nù lọ́yẹ̀ kọ̀ọ̀kan. bó ṣeré o. mọ̀dà ló ń tiẹ̀ mọ̀dà ló ń tiẹ̀ Maria tó jẹ́ pé ni tó kàn jánu tó ń jánu wèrè tó ń pọn rẹ̀ débi gbogbo bóyá ń janu yìí o ó ní ìyàwó Maria lọ́kọ o Maria lọ́kọ ẹ o. ẹ wá ẹ wá tọ́jú fara bíi kí lórí. ẹ wá tọ́jú fara bí kì í ṣọ̀rọ̀ hospital táwọn alágbọ̀mọ́ bá wà bí ojú àlè sáré rí wọn fún kúìkì olórí burúkú lélẹ́yìí o ọjọ́ kan ṣó tí nǹkan kan ṣẹlẹ̀ lójú ẹ̀ bí ọdún kan àbọ̀ sẹ́yìn ló fi ṣòṣì tó ń ṣe yìí. Maria gbá mi lójú lójú ẹ̀ ó gbá mi lójú lójú ẹ̀ bó ṣe ṣe báyìí mo wò torí mo respect ẹ̀ pé kí má bàa máa nóbìnrin lójú wèrè ó tà ó àtijọ́ yẹn ló ti ń lé mi níyàwó Maria lọ. ó dà tó bá pè wọ́kọ́ níyàwó Maria tó jẹ́ pé Maria kọ́ lọ́kọ́ ẹ̀ lé. tọ́gbà tọ́gbà bí Maria dá mm. kó wà nínú ilé mi dọ̀túnla ó ò ní bá bẹ̀ ọmọ òṣì ọmọ burúkú bẹ́ẹ̀. yóò ṣe bẹ́ẹ̀ yóò ṣe ah. bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀. ó lè ṣe bẹ́ẹ̀ o. máa pẹ́lẹ́ mọ̀ mí kí ló ta ni eléyìí. Báyọ̀ wọ́n má bínú ṣé ẹ amájọ délé bó ṣe ń lọ yìí máa mm. bá Maria sọ̀rọ̀. ìbọn mm. bóyá ń sọ èmi ní mi ìfẹ́ rí àmà rí àmọ̀ wéré ní bọ̀bọ̀ yìí láti kékeré ó gbóyè sọ̀rọ̀ pẹ̀lú gbèrágá kó dẹ̀ ní wúrọ̀ mà bẹ́ẹ̀ délé bá ṣe lọ yìí bàbá Maria sọ̀rọ̀ eh. ó sọ bẹ́ẹ̀ ni kó fẹ́ mú mi gun báyìí kò fẹ́ mú mi. àwọn bá sọ. tá rí Maria eh. nínú ilé mi lọ́tùnla hmm. kẹ́ ẹ pè mí lọ́mọ àlè. wàláhì máa pé ọlọ́mọ àlè. ó dà mo bí ìwọ rè èmi rè ó ní bọ́ọ̀ bá bá inú lèmi lọ́tùnla ìwọ ni èmi rè. ìrọ̀ èmi oògùn tó báyìí ìwọ rè èmi rè. ẹ kò sí wàhálà jẹ́ káfíńlẹ̀ sáà ni ẹ̀ bá káfílẹ̀ sáré ẹ̀ kí wọ́n pay half kémi pay half jẹ́ ká jọba wo wà á rí wọn wò. ẹ wo wọ́n ló ti ẹ̀ mọ̀ wàhálà ti ẹni gbogbo yìí ọ̀rọ̀ bísínẹ́sì tí tó mú wá tẹ́lẹ̀ tó ń sọ ṣé ó sọ fún ẹ. ẹ báyọ̀ bá mi sọ lóòótọ́ ah! Ah, ṣùgbọ́n bí mo ṣe wà yìí ó dá kò sówó kò sí nǹkan kan. báyọ̀ ó lé mi àti ẹnìkan lájọ gba kìnìún. Ah! lórí burúkú ni Maria olórí burúkú. àní bísínẹ́sì ti bí ìdájọ́ sọ tó sọ fún wa. mi ò ṣeré tó bá gbá màríà lémi ní ọ̀túnla kó pè mí lọ́mọ àlè èmi mo sọ. ṣé nǹkan mi wà lórí ọ̀rọ̀ màríà ni. màríà olórí burúkú ni o. àní bísínẹ́sì tó tó tó sọ tó mú wá tó ní ìyàwó abẹ́tẹ̀ẹ̀ta ká sí òun lòun ṣe ìbílẹ̀ mi fẹ́ sí. tó o bá gbọ́n tí màríà padà bá mi sọ ní alẹ́ àná kó tó eh. di kó tó bí mi inú tí mo fi ní wípé èmi àti òun lè wà pọ̀ mọ́. kí ló sọ jason bi ìbẹ̀rẹ̀ wà lè. jason ta jason ta ẹni ò bá lówó kó má lówó jason ta. mo fẹ́ jẹun mo fẹ́ jẹun mo fẹ́ jẹun mo fẹ́ jẹun ọ̀gbẹ́ni wọ kí sì yín bá mi bọ́ kó bá wa ṣe nǹkan kan tá a lè jọ jẹ. Bankole ìwọ ni ìwọ ni. ṣé wàá báyọ̀ lè wọ kíchìn kẹsàn-án jẹ ni. Ah, ah. ta ló nílé. ọkẹ́ ìdílé ah! ló ń nílò àti sóúnjẹ. olórí burúkú ni Maria. ah olórí burúkú ni ma ṣé Màríà àwa jẹ́yàwó gidi èmi àwa débi èbi àwa máa pa mí wèrè àwa máa fi mí ṣakọ. débi tó máa sọ̀rọ̀ oúnjẹ pé kébì ṣẹ̀ṣẹ̀ máa wọnú bẹ̀yẹ lọ dáná oúnjẹ. kí ló burú tí wọ́n bá wọnú kíchìn tó. tí ò bá jẹ́ pé nǹkan wà lára màá ti dìde ti pẹ́. kí lẹ fẹ́ jẹ kí lẹ fẹ́ jẹ. <laughs> Bánkọ́lé àbórí kúri ti kú ah! gbóǹkan báyìí ni adìyẹ mi èyí tí mo mm. rà mo tọ́jú rẹ̀ ó sì dàgbà lọ́sàn-án ọjọ́ kan èmi kò mọ̀ pé ó ti jẹ ẹ lọ. ẹdú ẹdú ẹdú ẹdú ẹ gbókọ mi. èmi ò gbórúkọ ẹ ò báyọ̀ àbí ṣé wọ́n gbórúkọ ẹ. àlẹ́ nǹkan ń pè mí sẹ́ mi ò gbórúkọ o mo gbórúkọ mi sẹ́ ẹ ẹ gbórúkọ mi. àní mi ò gbórúkọ ẹ sẹ́. èèyàn kan pè mí sẹ́. níbo ló wá ń lọ mi ò gbórúkọ ẹ o. mo ń gbórúkọ mi sẹ́. bẹ̀rẹ̀ wèrè rí Bayo o níbo lo lọ. èèyàn kan pè mí Bánkọ́lé níbo ló lo lọ àníyàn kan pè mí sẹ́. <laughs> ogun sọ fún ti mú nǹkan. ta ló pè mí. àwọn màmá mama ẹ ló pè o. ta pe pè mí. àwọn màmá màmá ẹ ló irú aláwo lélẹ́yìí tó jẹ́ pé ní gbogbo ìgbà ṣáá it always takes me back to my younger days. Ah, what message Lenny in try to pass? dúpẹ́ fún sùúrù tó fi máa ń bá ọ̀rẹ́ mi lọ àti ọ̀wọ̀ tí o fi wọ́ èmi mo dúpẹ́ gidi. ṣùgbọ́n lẹ́nu ijọ́ mẹ́ta yìí ó wá ń dà wípé gbọ́mi sí omi ò tó ó fẹ́ pọ̀ láàrin ẹ̀yin méjèèjì kí ló ń ṣẹlẹ̀ gidi gan-an. ó kò fẹ́ mọ nǹkan ni pé hmm, tá a bá mú ẹ̀yìn sí ọwọ́ ọ̀tún tá a mú ẹ̀yìn sọ́wọ́ òsì tá a wá fi ẹ̀yìn rìn láti ìsẹ́yìn lọ sí ìyìn èkìtì. ẹni tí ò ní fi ṣẹ́yìn ni ò ní fi ṣẹ́yìn ni o. ìwé tún kọ̀ǹpọ̀sì ọ̀fọ̀. ẹ wo báyọ̀ tẹ̀ ń wò yìí kò mọyì mi nínú ayé ẹ̀ rárá rárá rárá àmì mi ò bínú o ó di ọjọ́ tó bá tó mọyì mi ó di ọjọ́ tó bá bẹ̀rẹ̀ sí ní ṣe tèmi kí a tó nísinmi nínú ilé yìí o tí ò bá fi tèmi ṣe kò sẹ́ni one of us tó máa nísinmi nínú ilé yìí ẹ mà tí ì fẹ́ra yín sílé. àwọn ti fẹ́ mi. sá kí lẹ sọ báyọ̀ ò ní fẹ́ mi àbí kí n la wọn ò bíire ṣé bóun ló jókòó yìí wọn ò bíire kódà wọn bí mẹ́tàlá èrègò kó sọ pé òun ò ní fẹ́ mi kò ṣe ní fẹ́ mi nígbà tó ti rin gbogbo ayé mi tó ti rìn jì kò wá ní fẹ́ mi ẹjọ́ ta ni kí n lọ fẹ́ o ìwọ máa fẹ́ lómi o máa fẹ́ lómi ọ̀kan bí ẹ kú mọ tẹbi ẹdí ní tẹbi ẹdí. ìwọ náà mọ. sọmọ kò jọ sa hmm. ìwọlé mi ìrìn ayé ẹ ọmọrin ayé ẹ jìn. yóò rìn. ìjà wo la jọ wà nínú lébẹ̀ tí òṣèpẹ́ mi ni màá sọ pé ó ti tó. Hmm. gígùn burúkú yìí ni lélẹ́yìí ó ní mo rin ayé hmm. òun jìn ládùúgbò ayé ẹ̀tọ́ ikù. sẹ́yìn ọlẹ́rìn bí ìjì. èmi ò ṣáàtì ẹ̀rọ jọ kò síbi tí ò ń yíyọ tó ń yọ ni ọlá àfẹ́ tí mo dẹ̀ ní sí ẹ olúfà tó fi ń ṣe gbogbo èrè tó ń ṣe ìjọ tínú bá dẹ̀ bì mí sí ẹ wá rí tí màá fojú ẹ rí tí mi ò bá fẹ́ kí ló fẹ́ ṣe. ẹ tí ì bá fẹ́ kí ló máa ṣe sọ. máa ṣe mẹ́tàlá. bíi. máa ṣe ogún máa ṣe ọgbọ̀n. sọ méjì fún mi. o ò ní fẹ́ mi. sọ méjì fún mi lọ́wọ́. àlọ́ tó bẹ́ẹ̀ sẹ́ ẹ̀ o ṣe nífẹ̀ẹ́ mi. jọ ṣó o ti jọyìn àwọn ẹgbẹ́ kan ni. jọ ta ló máa fẹ́. ṣó o ti jọyìn ẹgbẹ́ kan ni. tó bá fẹ́ mi ta ló máa fẹ́. ọ̀ọ́ bí ẹni sẹ́ ò ṣe nífẹ̀ẹ́ mi. ó dà kó sí wàhálà jẹ́ kájọ máa wò. kájọ máa wò. àbọ̀dọ̀ jẹ́ kí ájọ máa wò. kájọ máa wò. ṣé nígbà tó fi ibi tá a máa fi sí nìyẹn. èmi àti ẹjọ kúrò nínú ilé ẹni o àbọ̀nbí olóòfẹ́ wa parí ìjà ó wá dé bí o sọ̀rọ̀ ẹ di ìránṣẹ́ ọlọ́run àbó orí bó ṣe wàásù bí tó lóun la jà. àti sùúrù ni ó dẹ̀kú sí. ó yẹ kó mẹ́gbàá dání kó wá fi nà mí ni àbí. jẹ́ kó lọ tán ṣọgbọ́n. aláyé. ní táwọn àbọ̀ ní tànú ẹ̀ ẹjọ́ ìwọ lọ́nà wọ́bí kò tiẹ̀ sí wàhálà kò sí wàhálà màá dúró díẹ̀ níta máa ìwọ̀rọ̀ màá dúró máa wò. bàbá bí èrè kò pẹ́ wọlé bó ṣe ń bọ̀ ta yẹn ìwọ kò pẹ́ wọlé bó ṣe ń lọ yẹn. bàbá nǹkan ni ẹ má dàbá yọ lò. ẹ wo. Hmm. Hmm. gbogbo nǹkan tẹ́ ń sọ lèmi ti gbọ́ ẹ gbà ẹ bá ń fi nọ́mbà yẹn síbi torí lórí ọ̀rọ̀ ọ̀báyọ̀ tó lọ yẹn ọ̀rọ̀ pọ̀ tá a máa sọ lórí ẹ̀ o kò ń sọ̀rọ̀ ní nìkan ọ̀rọ̀ yẹn pọ̀ gan ẹ ṣàfi nọ́mbà yẹn síbẹ̀ èmi máa pè yín a máa lè sọ oníranù. tó má ti bí ere pẹ́kọ̀ tó wọlé o wà wá bá mi ń bí bàì tó lórí ẹ̀ ò pé yẹn agùnmánìyè. sùúrù lọ̀rọ̀ yìí gbà wọn náà máa fi sùúrù ṣe é. ọ̀rẹ́ ò gba sùúrù bá Bánkọ́lé ẹ wá máa lọ àbẹ́fẹ́fẹ́ jẹun ṣe é jẹun. Ah, rárá tẹ máa lọ ilẹ̀ ti ṣe. Mm, ó dàbọ̀. jọ ṣe sùúrù sí. máa pè yẹn máa wọrin máa pè yẹn àwa máa sọ̀rọ̀ tiwa ẹ ṣe sà. olúwa ṣeun. ṣàdé pẹ̀lú gbogbo bí mo ṣe ti bá ẹ sọ̀rọ̀ tó ṣé o rò pé mo serious ni. èmi <laughs> ò rí bí o serious at èmi <laughs> ò tiẹ̀ rí rò rárá. ìfẹ́ ẹ̀ máa ń pa mí bí ọtí ni. Ah, <laughs> àbò tí mo gégé mu kò tó máa bọ̀ ló fi ń pa ẹ́ <laughs> because mi understand. tí n bá sùn ìwọ ni mò ń rí tí n bá dijú pẹ́rín ìwọ ni mo fi ń lálàá. <laughs> ṣorí ṣadé ká lé ọlọ́run máa ń fún àwa ọkùnrin ní àyè ká ya àwòrán obìnrin tá a nífẹ̀ẹ́ sí ṣadé àwòrán yẹn ni màá yà gbogbo nǹkan tí mo nífẹ̀ẹ́ lára obìnrin pátá àwọn eyín ojú ẹ̀ ló funfun yìí wẹ̀yìn ẹ̀ tó bá rẹ́rìn ó máa ń dá mi lọ́rùn bí mo nífẹ̀ẹ́. ṣé o ti rí gbogbo nǹkan tó ń sọ létí mi máa kọ́lé ó dà pé òǹkà poem <laughs> mi ò kàn ti understand ẹnu ẹ ó dùn ro fọ agada ọwọ́ báyìí ó ṣe ṣan oko ẹ máa di pé ẹ gẹ́ẹ̀tì kan tẹ fẹ́ tán sìn ẹ máa bẹ̀ sí ní ṣe tó ń yìí bí ṣe wà mí ìgbọ́rọ̀ ọkùnrin sórí o tó bá ti ń gbọ́ ọ̀rọ̀ ọkùnrin kò sínú dictionary mi àtọ́ kí ló kẹ́mi àtọkùnrin owó ni mò ń wà kí ló ṣe mi ò fáfọkùnrin o. mi ò sínú àwọn ọkùnrin báyẹn tàtí ẹ ló máa ríru obìnrin bí ẹ báyìí tó rẹwà tó funfun lẹ́yìn jú hmm. tó pupa hmm. bíi tiẹ̀ báyìí tó máa ní oòdùn tó orí ọkùnrin ọ̀hún ò pé ṣadé ah. fún láyè máa hmm. tọ́jú ẹ̀ máa kọ́lé <laughs> ok máa wá ro nǹkan kan mọ́ ẹ lára máa ro gbogbo àwọn poems tó ti ń kà sí mi létí látẹ̀ẹ̀kan yẹn so ma wa ro mọ́ ẹ lára pòkè bí a kì í gbà or not ah. eh, eh, mi ì tún sọ pé mo ti gbà hmm. mo ṣe máa máa ro a máa máa sọ̀rọ̀ yẹn later ni ah, ah, kí ló ṣe kí ló ṣe eh. bí a máa tẹ̀ka poems mi létí everyday. <laughs> ṣàdé o ṣe ẹ mo lọ wá ń lọ báyìí. mo ń lọ ah, mo ń gbàgbóró lọ náà nìyẹn kí ló ṣẹlẹ̀ máa sìn ọ̀gbẹ́ni ah, dúró kí ló ṣe ẹ. ṣàdé máa sìn ẹ ṣé o gbé mi débi báyìí wọn kọ́ ló gbé mi débi ọ̀gbẹ́ni fi mí lẹ̀. Ah, ẹni tó bá ti wá sílé bachelor náà nǹkan tó bá ti rí jẹ́ńbẹ̀ náà ni. <laughs> that's fine. it's anything um, you have. that's fine give me one minute. all right i'll be right back. okay. <sighs> <sighs> Yeah. Thank you. dọ́nà ṣé ìwọ gangan ló ń oh, yes of course We <laughs> like ma smoke so yeah, lẹ́nu ah mo love smoking gan We like ma smoke eh To bá rí mi tí mo ti mọ̀ sí nǹkan kí ló tó <laughs> but tí èrò for the first time to wálé mi ó dẹ̀ bẹ́ná sí sìgá ó wá ń yọ lẹ́nu bíi ti ṣàngó. tó bá yẹ pé mi ni o invite wá sílé ẹ for the first time tí mo wá ń fa sìgá báyẹn báwo ló ṣe máa feel. máa fi pé normal thing náà ni you know. ṣé o mọ̀ pé sìgá yẹn wà dangerous sí health ẹ̀ moreover ṣùgbọ́n pé ìwé mímọ́ sọ fún wa wípé ká sá fún ohunkóhun tó máa pa ẹ̀mí wa lára sìgá yẹn lè pa ẹ̀mí ẹ̀ lára. Bankole ilé ayé ta wá ìjẹ́ ká jayé wa gbogbo ilé ayé jíjẹ ni ká mọ̀ tí ayé jíjẹ ni fèmí mi ò fọ́ fún gbogbo ilé tó sọ fèmí gbalúwa di preacher na. ah mi like ẹ I'm not a preacher Ṣadé even our researchers sọ pé smokers are liable to die young ṣé wọn mọ̀gbà tó fẹ́ kú ni anybody mọ̀gbà tó máa kú náà nǹkan kan ló máa pààyàn náà wọ́n á ṣe tó ní pé wọ́n á fa sìgá nílẹ̀ ló ṣe rọ kúrò mi inú bá kọ́lé òun rọ kúrò mi pé ah, mi ò láìkẹ́ kí ni gbogbo eléyìí náà ah, mo máa change ẹ̀fọ́ kí ni gbogbo eléyìí mi ò láìkẹ́ ah, ó rẹ̀ sọ fún mi pé kíní. kí ẹ kọ́kọ́ paná sìgá yẹn náà. ọ̀gbẹ́ni mi ò lè paná ilé mu amílẹ̀ tán o ṣe máa ní kí paná sìgá kí ni gbogbo eléyìí bá mi ò láìkẹ́ o ò tí fẹ́ mi ló ti sọ gbogbo eléyìí ló ti pàṣẹ fún mi wá mi ò tí ì mi mi mi ò mi ò fọ́ fún gbogbo eléyìí o mi ò láì gbogbo eléyìí o kí ni gbogbo eléyìí náà tó dọ́rọ́ sọ fún mi pé kíní kí lọ́ọ́ máa paná sìgá o tẹ̀ sí bí mi inú gan ọ̀gbẹ́ni o tẹ̀ sí bí mi inú gan máa gbọ́ orí fi mí sílẹ̀ kí ló ṣẹlẹ̀. Ah. Ṣadé máa ń lọ. bàbá sẹ́rí tí wọ́n máa sọ pé èèyàn ń jẹ ìyà ìyà ń jẹ mí gan fa ah! èmi àti ìyà àjọ múlẹ̀ bí ẹgbẹ́ ṣùgbọ́n ẹni èmi àti ìyá ti wá dàbí iye kan ara wa so ti yé lóòótọ́ mò ń ṣiṣẹ́ o mò ń ṣiṣẹ́ o àmọ́ àwọn ọ̀ka jùlù ìrí bùkátà mi gbọ́ tó bó ṣe tẹ́ mi lọ́rùn àti pé irú èèyàn tẹ́mi rò pé ó yẹ kémi ò jẹ́ nínú kádàrá mi àti bí mo ṣe fẹ́ ni pé káwọn èèyàn ó tò síwájú ta mi rẹpẹtẹ báyìí láàárọ̀ kán máa sọ pé olówó tí mo wó sàánú dá o kí n wá bọ̀ tà nínú ọláńlá mi kí n wá bẹ̀rẹ̀ sí máa fáwọn èèyàn lówó kí ni bùkátà tiẹ̀ kí ni ìwọ fẹ́ báwo ni ìwọ ṣe fẹ́ gbélé ayé ẹ gbà gbà báyìí ìwọ gbélé yìí mo ṣe fẹ́ ṣe ilé ayé mi nù. ẹyin adigun hmm? san láàrin ajé ni mo ní pẹkọrọ ayé wí bẹ́ẹ̀ àkú bẹ́ẹ̀ kí ni tó fẹ́ gan a ní mo fẹ́ sóògùn owó òun náà ni mo sọ fún yín mo fẹ́ sóògùn owó. a fẹ́ sóògùn owó ni gbogbo atótónu tó sọ kalẹ̀ látẹ̀kan. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ owó náà ni gbogbo tí mo sọ. ẹ ọ̀dà a fẹ́ sóògùn owó. bẹ́ẹ̀ ni. Ah, adigun sọ mọ̀ pé ẹnu kìnìún lówó wà ṣá. ẹ mo mọ ẹwọn ẹgbẹ mímí dẹnu kìnìún báyìí kí n yọ owó tí mẹ lẹ́nu rẹ̀ ah bí màá kú kí n kú lọmọkùnrin bí ń dalágbára o n sì lè wàá kú kan kò lè jóye lè bàbẹ. bẹ́ẹ̀ ni. adigun ọmọ kí ni ìyá rẹ̀ ń jẹ náà. fásilà ni. adigun ọmọ fásilà ẹ̀yin tó láyé ẹ bá ń wò ó n ò lé nìkan dá sí o. Hmm ojú tí páwo kì í ṣàpọ̀nkú òṣì tí ń ta owó àtàlà ni wọ́n bá pẹ́ títí máa fọ̀rọ̀ mi ṣẹ̀rínrín òṣàlá ọ̀ṣẹ̀rẹ̀ màgbòrè o eléyìí tí ti ń fi dẹ́ṣọ̀nà tí ò gúnjú ǹjẹ́ ayé dẹ́lẹ̀ tòjé màlẹ̀ rọ̀ àdìgún ọ̀ lówó. àmín àdìgún ọ̀ là. àmín ọkàn mi lè balẹ̀ gẹ́gẹ́. ọ̀sùn rire tọ́pọ̀ ọ̀sùn rire ọ̀sùn rire. Eh. ọ̀nà kìíní tó yọ fún wọn eh. láti tọ̀ tó fi lówó tó bá ti wù wọ́n láti ṣe nìyẹn àtọ̀ rẹ̀ la lò. Eh, ah, irú ronú wo lẹ́ bá ń rò ah, nǹkan ọmọkùnrin kí ni mo máa ń sọ̀gùn wọlé lórí ah, pé ìní lè ṣe mọ́ ìní lè bóbìnrin ṣe nǹkan kan mọ́ ìyá dàlú bọ́sẹ̀ ẹlẹ́wọ̀rọ̀ ni wọ́n mọ̀ pé ọlájọ́ wọgbá. ẹ wo ajọ́ mọ̀ wọgbá o tó bá jẹ́ pé yìí ò ayé ajé òde dáa ah, ah, nǹkan ọmọkùnrin mi èmi àmọ́ ìmọ̀ àwọn káwọn obìnrin jọ àwọn èèyàn mọ̀ bá mi wọ́n mọ̀ bá mi rún wọn ta èmi wọ́n mọ̀ gbowó lọ́wọ́ tèmi wọ́n mọ̀ lọ́kọ́ fáwọn ọkùnrin ta ah, rúra dáadáa wò wọ́n àpàdà gba ọmọ àlè wà lẹ́fọ́lúwà rẹ̀ irọ́ irọ́ ẹ yọ̀ǹda mi kún bí èyí mm, ọ̀dà ọ̀dà sọ ọlọ́rẹ̀ ọ̀rẹ́ ẹ mo láwọn ọ̀rẹ́ mo láwọn ọ̀rẹ́ mo láwọn ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ tèmi àti wọn jọ lẹ̀pọ̀ gangan o àwọn mẹ́ta ni wá mo ní méjì yàtọ̀ sí mi. kí ló kọ̀ tàkọ́kọ́. mo ní Bankole àti Báyọ̀. Báyọ̀ Báyọ̀. Hmm. Báyọ̀ ikọ́. ẹ Báyọ̀ lè rówó yá mi náà tẹ́lẹ̀ kẹ́ ẹ̀ tó wo nǹkan ni mo ti mọ̀ kí Báyọ̀ lówó tó lè yá mi. Ah, Báyọ̀ tẹ́ ń wó òun alátara gbóló náà kẹ́ ẹ dábàyọ̀ létí gbà á eyín ọ̀yọ́ lẹ́mu lẹ́nu rẹ̀ ni kò sí kankan kò sí kankan bẹ́ẹ̀. ṣé mo sọ pé yóò yọ lówó ni tí ń bẹ ńlẹ̀ yìí ni. Bánkọ́lé ní kejì àbí. bẹ́ẹ̀ ni Bánkọ́lé. bankole o ọ̀rẹ́ Àdìgún <laughs> eléyìí gangan ni eléyìí lóṣùwọ̀n rẹ̀ kún ah. Bánkọ́lé yìí á sì kiri ẹ̀ lálò fún ẹ tí wọ́n fi jẹyàn tọ́ fi là tọ́ fi lù. ẹ̀dùn ẹ gba àsìkì Bankole ẹ gbà fèmí bẹ́ẹ̀ni kémi ò lè dolówó bẹ́ẹ̀ni ah, ah, ah, kí ló dé tẹ́ ẹ ṣe báyìí bàbá ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ ẹ mọ̀ pé èmi àti Bankole àti bayo. ọ̀rẹ́ níwájú gbogbo àwọn èèyàn ti mọ̀ wá káàkiri káàkiri tó wá dáa kémi wàá mọ̀ wá ṣe tí ọ̀dà lẹ́yìn wọn bí kémi gbà kádàrà tiẹ̀ kémi mọ̀ fi lówó ń bí nígbà tẹ́yìn àgbàlagbà sọ pé èké ní pẹ̀rú èpè ní polè ilẹ̀ dídà ní pọ̀ rẹ̀ alájọbí ní pààyè kan tí bá ń ṣe mi. ìlèlò ìlèlò. nígbà tá a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí mo sọ fún wọn mo lẹ́nu kìnìún lowó wà ó ní kí n mú ọ dẹ́nu kìnìún o ọ̀yọ́ mo mú ọ dẹ́nu kìnìún báyìí tó wá sásẹ́yìn. èmi ò mọ̀ pé ó ní kìnìún gidi ni mo rò pé props ni ẹbí tí mo bá dé yìí ah, mo ga o láíláí ah, láíláí ìlèsé ni ọ̀ tí ì àti lówó. ah ọlọ́mọdé aṣojú burúkú bá ń kọ́lé àtijọ́ wà tipẹ́ tipẹ́ àjọ lẹ̀pọ̀ bíi sìmẹ́ntì àti yẹ̀pẹ̀ ni ṣé ń tàn yín ni. Bánkọ́lé kí mo wí fún ọ. ẹni ìpòkípò tí bá ti bára mi kí mo dúpẹ́. yóò dáa fún ọ kéèyàn mọ dúpẹ́ ni torí wàhálà téèyàn mọ ń ṣe káàkiri ilẹ̀ hm, kò tó ó pọ̀ ju èrè téèyàn mọ́ gbà ń bẹ̀ lọ kéèyàn mọ́ kánjú kó ní sùúrù torí béèyàn bá kánjú tolú ọrán ìgbà rẹ̀ ò tó ṣe lọ bẹ́ẹ̀ o ò ní sáàwò olú ọrán àbí olú ọrán sórí olú ọrán tá ń lò kínkìnkín báyìí ń bò bá wá ṣe wàhálà tó o tú títí ìyálẹ̀ta títí ìrọ̀lẹ́ nítorí inú rẹ̀ kò lójú kínkín báyìí lọ wá wo wàhálà tó ṣe àtọbẹ̀ tó fi ṣe sórí pé kò tó nǹkan kan wàhálà téèyàn wá ṣe tí mo kánjú ṣiṣẹ́ wá owó kilẹ̀ kò tó kò tó nǹkan kan gbogbo ọ̀hún bá dé bó bá tún wá pẹ́ ó lè jẹ́ nú àìsàn lèyìn ó ti lọ lò ìtumọ̀ rẹ̀ ni pé kéèyàn ò ní sùúrù kó gbà fọlọ́run kó gbàdúrà kó sì mọ ọdúpẹ́ ipòkípò téèyàn bá ti bára rẹ̀ kó mọ ọdúpẹ́ sóyè ọ wọ́n fi sí ọwọ́ ọ̀tún kọ́ ọmọ bá fi jẹun fi sọ́wọ́ òsì rẹ̀ ọ̀rọ̀ àgbà ni o sóyè ọba ò sí ọkọ mi bá ń bomi ilé yìí ò wá kéré ju tó lọ lè dá kéré ju yìí ti kéré kéré. márùn ṣe pè mí ni. ó ti òun ò pé ọ. ó gbóhùn kan tó pè mí sí. mo ti sọ fún ọ pé bó o bá ti gbóhùn tó ń pè ọmọ dáhùn mọ́ kódà bó jẹ́ mi mo pè bó o bá ti rí mi ọmọ dáhùn mọ́ dáhùn. màá mi ò gbọ́ nǹkan sẹ̀ ah, ah, wọ́n ń pè mí sẹ́. wọ́n wá èèyàn ọ̀pẹ mo ti sọ fún ọ kó o mọ̀ mọ̀ dáhùn mọ́. wọ́n ń pè mí sẹ́. Ah, ẹ wá gbà mí ta ni ń pè ọ́. wọ́n ń pè mí sẹ́. Bánkọ́lé ò gbọ́dọ̀ lọ. wọ́n lẹ́yìn ọ̀pẹ. màá mi ò ń pè mí sẹ́. wọ́n lẹ́yìn ọ̀pẹ ẹ wá gbà mí. màá mi ò ń pè mí sẹ́. wọ́n lẹ́yìn ọ̀pẹ ẹ wá gbà mí. ẹ gbà mí ọmọ mi dà Bánkọ́lé ọmọ mi dà ọmọ mi dà o ọmọ mi dà ẹ mi mí o ẹ gbà mí bá ń kọ́lé dà bá ń kọ́lé ọmọ mi ń bọ́ lọ́wọ́ dákun bá ń kọ́lé níbo ló wà bá ń kọ́lé ẹ dákun ẹ gbà mí bá ń kọ́lé ta níbo ló wà tá ṣe ẹ o tá ṣe bá ń kọ́lé dà. aláwo lílé ìgbà ẹ̀ gbogbo ìgbà mọ́mí tí wọ́n ń wá mi kiri kí lóhun tí wọ́n máa ń gbọ́ yìí gan-an. Who's there? Ah. Bankole. Maria. Eh, sure. Oh, sọ fún mi pé ah, ah. Maria. Ìgbà tí mo dẹ̀ retí kọ́ yín ti sí tẹ́ pè mí. Ah, mo dẹ̀ rò pé tókè yín ò bá lè lọ bá mọ̀mọ́. Kí mọ̀mọ́ náà wá bú kì yín. Má bínú, má bínú. Ẹ olóò fẹ́ rí very lóòótọ́ ṣe fún mi ó kú dé wà very important mo ní ìdí ní báyìí báyìí báyìí báyìí ó yá nà. ó yá nísìrò nà nísìrò nà nísìrò ọ̀rẹ́ ọkọ ẹni mo jẹ́ ẹ̀. Ah, ẹ wo ọkọ mi yẹn gbogbo ló sẹ́ òyìn fún mi ó sọ fún mi bẹ́ẹ̀ ṣe gùn tó oh, ah, ẹ jẹ́ kí mi máa bọ̀. tó bá jẹ́ bẹ́ẹ̀ náà kọ́kọ́ dìde náà jẹ́ jẹ́ jẹ́ ìtìlẹ̀kùn ah, jọ jọ nù jọ jọ jọ jẹ́ ìtìlẹ̀kùn jọ jọ dìde náà mm. jọ dìde dìde ó mọ̀ jẹ́ tilẹ̀kùn jẹ́ tilẹ̀kùn mò ń bọ̀ ah no no mò ń bọ̀ mò ń bọ̀ mò ń bọ̀ ah jẹ́ ń tilẹ̀kùn ẹnìkan anybody lè wọlé. Oh, bẹ̀rẹ̀ ní Ah, yìí. Rárá rárá kìí ṣe ní bẹ́ẹ̀. ká má parọ́ òbúra bá ń kọ́lé bó ṣe ròyìn gẹ́lẹ́ ni mo bá yín ẹ mọ̀ ọ́ kí gbọ̀ngbọ̀ngbọ̀n. bó ìta sọdún jọ̀ọ́ má wàá jẹ́ kí báyọ̀ mọ̀ sí nǹkan tá a ṣe yìí o jọ̀ọ́. nígbà tí wọn ya òní ilé wa nígbà tó rí mi ò burú èmi náà ń ṣọmọdé kó lè mọ tèmi ṣáà ní pé tí bá ti sọ fún yín pé mo fẹ́ ẹ máa wáyè fún mi o kẹ máa rí mi o ó wà important o. ìgbà ìgbà tí wọ́n ti fẹ́ but ẹ̀yin obìnrin burú o. bọ́nà. Ah! ó wú mi lójú ni kí ló dé ṣe jẹ́ pé mi àbí ṣe ń wáyé mi. Hmm mìíràn Báńkọ́lé ṣé ẹ̀yin ò mọ̀ pé ẹni tó bá mọ ìwúrà lèèyàn máa ń tà fún ni téèyàn bá ní àfẹ́sọ́nà kó bá jọkùnrin àbóbìnrin tí kò bá mọ bó ṣe lè tẹ́ ìyàwó àbọ́kọ ẹ̀ lọ́rùn ara àta ló máa bá ṣe kódà kò ní lọ jìnnà igi mú ẹ̀ báyìí bí èèyàn tó súnmọ́ gangan bíi tí báyìí náà máa máa bá ṣe ẹ jẹ́ kí n sọ fún yín ṣẹ̀rí báyọ̀ tẹ̀ ń wò yẹn ó kàn gùn lásán bí okùn fami ni. Ah, oh. ọ̀rẹ́ mi ló máa ń bú yẹn. níbù mo ń sọ tọrọ ni ẹ wo bó ṣe gùn ni gbogbo ẹ ṣe máa wálẹ̀ báyìí kò lè ṣe dòrèmí fásọlá ti dó tẹ bá dé ní a máa gbọ́ irọ́ ohun yìí la máa bá nídìí nǹkan dúndùn bí ó bá jẹ léèlé ni ló máa jẹ léèlọ́la àwọn nǹkan tó yẹ kọ́mọ kékeré máa jẹ ló máa máa jẹ tẹ bá dẹ̀ wá sọ fún ẹ mọ̀ pé lómi ò sí ẹ mọṣẹ tẹ bá sọ fún awọ náà a correct ara ṣègbè tẹ bá sọ fún báyọ̀ báyìí ṣé ló máa ríra ẹ̀bi ọba ríra ẹ̀bi ẹni pé à ẹ̀ ń parọ́ mọ́ òun ni òun òun dáa ju bóun ṣe wà lọ nígbà tí ọba dẹ̀ ti fẹ́ gbọ́ tí mi ò dẹ̀ ṣe tán àti filẹ̀ ẹ́ máa wá kún ẹsẹ̀ mi wàá tí wàá délé wàá tí wàá máa sọ lójú tèmi náà bọ́ọ̀rẹ́ ẹ̀ náà ṣe ń ṣe kinní kan mọ́ ṣe ń ṣe mí kan mọ́dẹ má gbọ́n ta má tọ̀ wo ẹ wo èèyàn ní mí nà ó. ẹ wo ibi tèmi dé mo fẹ́ kú síbi ní mario ni ẹ ṣàjọ tí bá ṣà ti ń pè yín lọ́wọ́ kan ẹ máa jẹ mi ṣàwà lórí ọwọ́. ẹ náà tàbá ẹ ẹ mo wá chíǹjì aago ẹ fóònù mi báyìí o. ẹ ok so that ìgbàkigbà tó bá ti pè mí. kí nọ́mbà yẹn kó máa yọ. kó má máa yọ ah èmi ò tẹ̀ ní máa pè yín bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ yẹn. o lè máa send message. ìyẹn dá. Ah! ọmọ ẹni eh? ẹ jọjọ eh? eh? jọ. tàbí kó má tí ì lọ ni. ṣé ya ni n wà ń lè. má jẹ tán nínú. <laughs> ó pọ̀ bẹ́ẹ̀ kò má jẹ tán. ó ti rẹ̀ yìí. <laughs> ó mọ̀ ó mọ tó bá sọ pé káàárọ̀ ó máa jọ síta ó máa kọ́kọ́ lọ wo ta wò nà àbògbọ̀ kó o tó lè gbà wípé òótọ́ lóòótọ́ àárọ̀ la wà. èmi ò ń fọ̀rọ̀ èmi ò fojú tí èmi fi gbé ka o ọlọ́run má jẹ́ mi ò fojú ẹ gbé ka o àmọ́ tèmi mọ̀ ni pé kò sí bó ṣe lè wù kó rí sá ní ayé tá a wà yìí o èmi máa ah, make yẹ ah. máa make yẹ láyé yìí. agbára ọlọ́run gbogbo wa la máa make yẹ. mo ti ọ̀dà o mo ti ọ̀dà o òkèlè mo yẹ ń pè ẹ tí mò ń pè ẹ tí mò ń pè ẹ tó mi ìmọ̀ tó ń ṣe tó o mo ti ọ̀dà owó ti bí tó wà lẹ̀ díẹ̀ a ti san díẹ̀ lẹ̀ owó tiẹ̀ tó kù ó ti fún mi. ẹ wo bí bàbá funfun ẹ kọ́ọ̀lù tí mo lọ méèkì ni ò jẹ́ kí n ti sọ tí ó yẹ kí n sọ látẹ̀kàn torí bó ṣe ń wò mí business tèmi àti ẹjọ́ ṣe pọ̀ business àjọṣepọ̀ ó ti ń àfẹ́ ti tèmi ní ṣọ́ọ̀bù o bó ṣe wò kò sí nǹkan lórí igbá fún mi mọ́ o kò sí pákó kankan sọ́gbọ̀n o lẹ́yìn abó oúnjẹ àti rédíò tá a gbé kọ́gi kò sí nǹkan bẹ̀ mọ́ rárá ni o bí àwọn èèyàn sì ń pè mí lọ́tún pè mí ló sì pé à iṣẹ́ àwọn ń kọ́ bóun ni mo ṣe fẹ́ kógi àwọn wá báwo ni mo ṣe fẹ́ ṣe kíní kan ó ti fẹ́ máa affect mi bóyá kò já a. èèyàn mo dá wa jókòó síbí látẹ̀ kan ó lè wà nínú ilé yẹn olóòbọ̀ jíjáde tó máa jáde sí wa ń sè ó lè bẹ̀ wá dáadáa ọ̀rọ̀ business ló bá mi sọ Eh, business àjọ fẹ́ ṣe ó important sí ẹjú èmi fún ara mi lọ́lọ́dọ̀ àbí sọ́tọ̀ sọ fún wa nìyẹn. má bínú báyọ̀. ṣé mo ti tán. ó ká. àní business tá a jọ ṣe ó ti affect mi nílé àti níbi tí mo ti ń ṣiṣẹ́ níbi ṣọ́ọ̀bù kò sí pákó kankan lórí gbá mọ́. adùn ló ń gbẹ̀yìn ewúro adùn ló máa gbẹ̀yìn ọ̀rọ̀ tó wà lẹ́yìn. tí bàbá rómi mu ṣé wúro ńkọ́. ó dà kò sí wàhálà ìwọ ló mọ ibi tán ti ń tò mí ò lè bọ́ ta kó dẹ̀ ra pure water àbí kó lọ sódò kó bomi mu o ti mo sọ fún ẹ tí mo dẹ̀ sọ náà ni mo dẹ̀ máa máa tún sọ pé bísínẹ́sì wa bó ṣe wà hmm. ọlọ́run tó wọ ìbádé tán sẹ̀ tó wọ ìbádé tán láàrin èmi àti ẹ̀ ó má dàbẹ́ nípa ń yọ òun ni ibi tó wà ìwà ara. kí ló sọ hmm. bí o ṣe ní wọ́n fẹ́ ta ni ṣọ́tọ̀nà fẹ́ tàbí ọ̀tọ̀nà fẹ́ tàbí building torí tí wọ́n bá ra lè mi fẹ́ rà lè tó bá di powó èdè tán. ìka ìka ò dọ́gba ọ̀rẹ́ o bó o fẹ́ kó lẹ́nìkan lọ fẹ́ ra lẹ̀ yàgò fẹ́ ra lé o ẹni tó nílé ló nílẹ̀ ẹni tó nílẹ̀ ló nílé fún ọ̀tá o. lóòótọ́ fún ọ̀tá o. tó bá jẹ́ lórí ọ̀rọ̀ tó wó business gbàgbé ẹ̀ lọ ohun tí èèyàn bá ti ń fọkàn sí jù kò ní wọ́ọ̀kì o kò ní wọ́ọ̀kì àdúrà ní kò má. ẹ ọjà tí wọ́n ń tán ṣọ́ọ̀bù lọ abóúnjẹ nìkan ló kù àti rédíò tí mo gbé kọ́gi mo mọ tí mò ń sọ fún ọ. o ti wà láà onírédíò olóòlẹ́rù. àmọ́ tí profit orí business tí mo gbowó lọ́wọ́ ẹ tí mo kó lọ tá a fẹ́ ṣe yìí tí prọfìtì ẹ̀ bá jáde tán wàá máa kábàámọ̀ pé kí ló rí tó fi ń ta pákó láti jọ yìí tí n bá di seventy tèmi mú báyìí seventy tó kó thirty tiẹ̀ orí a máa wú ṣáá ni. tí o eh. bá di forty mu tó o di sixty ẹ̀ seventy thirty má di seventy mi mú báyìí wàá di thirty ẹ̀ forty sixty forty sixty. wo wo wo mi ò fẹ́ má jẹ́ kó jẹ́ pé owó máa bójú ọ̀rẹ́ jẹ́ o èmi má di seventy mú báyìí. èmi ò gírí fún forty. Ah! Adigun tó bá lè rí seventy ah! nù. Báyọ̀ ayé yóò dọ́gba ọ ìka ò dọ́gba rárá. sọ̀rọ̀ torí lè yóò ní làákàyè mọ́. Ah! ṣé mò ń ń sọ̀rọ̀ sixty forty thirty seventy yìí eh. àti six o àti four o mi ò kú rí kankan gbà nù ẹ mi ò torí pé mi ò tiẹ̀ rówó fi sí nígbà tẹ́ fẹ́ ṣe bísíǹsì ọ̀hún. Eh, tí profit ẹ̀ bá dé kò sí wàhálà àjọba ìpín náà rẹ̀ bó jẹ́ bíà bó jẹ́ ah, bíà bó ah. jẹ́ goldberg mà ṣára fún. Báyọ̀. iye crate goldberg tó bá fẹ́ mú màá fún ẹ eh, so oh, ọmọ eh, tí ló ń pè mí nìyẹn o. ẹ eh, mọ rora rẹ pé hmm. mọ rora rẹ pé àá wà fún àjọ wà fúnra wa náà ni <laughs> ah, ó wàá mú mi rántí nǹkan kan tí mo gbọ́ lórí rédíò tí bẹ́ẹ̀ pírẹsẹ̀ntà ló sọ ní àbí kọ̀mẹ́díà kan. kí ló wí. ó wà ó ní ó ṣe ó ṣe programu ọ̀hún bíi pé káwọn yẹn lè mọ̀ pé wọlé ni mhm. bíi kéèyàn bíi kéèyàn wà ní ìsìn pé ẹni wọn ò lówó lọ́wọ́ ó wá jẹ̀jà rẹ nìkan tó jẹ́ pé ó mọ̀nà láti lè lo kádà ara ẹni tí ò lówó lọ́wọ́ wípé ṣé ẹni tí ò lówó lọ́wọ́ ọ̀hún ṣó lè fún ẹni tó mọ̀nà láti lo kádàrà ti tóun mọ̀nà ọ̀hún ṣó lè yọ̀ǹda kádàrà rẹ̀ fún un kó wa máa tọ́jú rẹ̀ kó máa ṣe gbogbo tó bá fẹ́ fún pátápátá pátápátá. Ah! nísùrù nísùrù nísùrù hmm. kó ń gbé kádàrá ẹ̀ fẹ́ èèyàn kan eh. tó fẹ́ lò eh. ẹ̀yàn yẹn máa fún lówó lóṣooṣù mo lè jẹ́rìí ẹ̀ mo jẹ́rìí ẹ̀ mo jẹ́rìí àdìgún tí mo ní o máa pa o ah. máa pa rédíò ní pé ọ̀rọ̀ kọ́rọ̀ wo rè o máa pa rédíò. Ah, irú ọ̀rọ̀ kọ́kọ́ wo yẹn. mo gbé fóònù lẹ́sẹ̀kẹsẹ̀ èmi náà fẹ́ dá sí. mo fẹ́ dá sí pé kán lo kádàrá ẹ̀. báyọ̀ èmi ní tèmi o kí mo fi kádàrá ṣe eh. mo máa tà á fún pátápátá kó máa tiẹ̀ gbé lọ kí ni mo fẹ́ fi kádàrá ṣe ṣe bóun ni mi ò rówó fílẹ̀ nígbà tẹ́ ń ṣe bísínẹ́sì yìí ọ̀kadà ni mo gùn débi báyìí tí mo ń pe àdìgún kó fún mi two hundred naira tí mo fẹ́ fi fún ọlọ́kadà yìí kó máa fún mi lówó mo bí mo yọ̀ǹda ọ̀kadà rà. sábẹ́ gita wà ní. orí yìí ti gbóná ah, ah, ẹ ní làkàyè mọ́ ṣọ́ fẹ́ ju mọ́ ẹ ni ah. so bó o ṣe wà o ti rora ẹ pin o ti rò páyé yẹn ti dọwọ páyé yín ò lè dà mọ́ láti ìjọ yìí kádàrà ara yín. àbílẹ̀ yóò mọ tó ń ṣe ni. o ṣí èrè ní. wọ́n sọ pé wọ́n sọ pé èyàn sọ pé ẹni gbogbo tó bá fẹ́ o ó ah, fẹ́ lo mọ́tò ó fẹ́ kọ́lé o ó fẹ́ ṣe gbogbo ẹ̀ á ṣe fún ẹ. kádàrá ta ni láti jọ ìgbìlá fi adigun adigun adigun èkó ni mo wà yìí hmm. níbi tí mi ò rora mi pin dé hmm. tó jẹ́ pé kò sí nǹkan kan tó máa ṣe ẹlẹ́dàá tèmi àfi tí n bá fẹ́ ra ẹlẹ́dàá àwọn èèyàn mọ́ tèmi torí mi ò rora mi pin. Hmm. wọ́n bí ọlọ́run tó wà lókè yìí ń gbọ́ everybody tó dẹ̀ lè láǹfààní àti máa mi ní gbogbo ibi tẹ́ ẹ bá wà ládùúgbò ẹ máa gbọ́ mi pẹ̀lẹ́ déètì mò ń sọ yìí èkó ni mo wà yìí mo máa di governor state. kò ṣeé ṣe báyọ̀ ní state mo máa di ah, governor state. kí wà láti ìlú èkó kókó rẹ máa di governor. máa wòran mi ò rọra mi pin ah. máa di governor lagos state. òun ń bá bọ̀ yẹn. mi ì lè rẹ̀ sè mi ì lè rẹ̀ sè abẹ́ẹ̀kọ́ kò sí wàhálà. ẹsẹ̀ gan pẹ́ máa sọ gbogbo tó máa sọ o máa sọ tó máa sọ o. dáńsọ́lọ̀ gan bá di gómìnà tán wà láì hmm. Oh, ṣe ṣe dáìbà ló máa ṣe. mo rò mi jọ ìwọ ni wèrè. wàláì dáìbà ló máa ṣe ìwọ ni wèrè. wọ́n sọ̀rọ̀ mi ni dẹ́bùtì ẹ̀ ti bá ti bá ni. ìwọ ni wèrè ìwọ náà ti fẹ́ tẹ̀lé jà ẹ́ náà ti fẹ́ tẹ̀lé jà ẹ́. tàbí orí burúkú. ó ní sínú state house mi ni jẹ́kọ̀ wọ state house. má bàjọ́ bẹ́ẹ̀ jẹ́. ìta ìta gọ́ọ̀mẹ̀ntì àbò lórí gómìnà lélẹ̀ sá àbò ṣe o fẹ́ ah. tẹ̀lé jẹ. wèrè gómìnà lélẹ̀ sá ah. bàbá bàbá dọ̀ bá jẹ́ gidi. má wọ̀rì jẹ́ kí n di gómìnà. àti èyí jẹ́ òdì ni. kàn gba kádàrà kan fún mi lówó. kí ni ìyàtọ̀ ló ń ta sọ fún mi kádàrà ìwọ ṣe oṣù wọlé sọ yìí. mo fa mo fa tí o yẹ kó fa. mo fi jẹ́ kí n fa. ìwọ lówó ni kádàrà àti ẹ̀ ah, bá mi bí o. àdéjì òní ẹsẹ máa ta kádàrà tẹ máa lẹ fẹ máa gbà lóṣooṣù. ṣé mo bí ń ṣeré ni ẹ̀fọ́ kan gbé bí ẹ wá bí ẹ̀fẹ̀ bẹ́ẹ̀ ni. kí ni dé tó wọ̀ fi ń sọ́rù bí tó fi ń sọ́rù bí tó bá mí ni ẹsẹ máa ta kádàrà. àdìgún ọlọ́ọ̀ ti rò dáadáa mo ti mo ti rò náà ni mo ṣe wà. ó sì ti gbà wípé ká lo àsìkí ọ̀rẹ́ rẹ̀ ká fi ṣòwò fún wọn. mo ti gbà náà ni mo ṣe wà. ọ̀kàrí ó ti ṣe bí ọmọkùnrin nù ṣe bí ọmọkùnrin nù. <laughs> ẹrù rèé wo àdó tí ń bẹ lọ́wọ́ mi àdó ajé làwọn tó gbọ́n pè é. àdó ajé òun lòún wò yìí òun ní mú fún ọ tọ́ mú lọ tọ́ mú padà wá táwọn wá kérò jàbọ́ lórí tá a parí iṣẹ́ sí i àmọ́ bó ṣe ń mú lọ yìí ọ̀dọ̀ ọ̀rẹ́ rẹ lòún mú lọ o bẹ́ẹ̀ ni ọ̀ṣọ́ ọjọ́ tó o bá rí wípé kò lálejò kan tó fẹ́ gbà mọ́ tó o sì rí dájú pé òun nìkan ni ó sùn lórí ibùsùn rẹ̀ ọmú àdó yìí ọ̀lọ́ rẹ̀ fi sí abẹ́ ibùsùn tó bá dijọ́ kejì tó ti sùn lórí ibùsùn tó jí. Mm -hmm ọ wà lọ mu, mú ọ mú wá sọ́dọ̀ tèmi. nado yìí. ẹ ah gbà ah, lọ wá ń gbọwọ báyìí kọ ọmọ gbọ́dọ̀ jábọ́ àbọ ah, bá jábọ́ nǹkan sí ọnù. Ah. kò ní jábọ́ ńgbà náà kí n sáà ti fi sí abẹ́ ibùsùn Bankole kó sì mọ̀ rí kí n fi mú wá padà ní ọjọ́ kejì. ọ̀rẹ́ rẹ ò gbọ́dọ̀ fojú kan àdó yìí tọ́ọ̀fì mú síbẹ̀ tọ́ọ̀fì mú padà wá. nígbà tí minú ṣe dìde nìkan yẹ kó rí kó lè rí. mo fà àwọn tó láyé sí ọ ọ lọ rí ọbọ rí. àmín àmín mo lè mọ ọ. má jẹ́ ọjà bọ̀. ẹ níbi láìlọ́nù. Mm, mm, mm, bó ti mú lọ rè ó sì lè fi sápò rẹ ṣùgbọ́n kò gbọ́dọ̀ jábọ̀. sìn yẹn eh, mo ti débẹ̀ ẹ tètè má bọ̀ tètè má bọ̀ jọ mi ò fẹ́ pẹ́ ń bíbà ẹ mo ti débi ò má pẹ́ o má pẹ́ padà yá ǹjẹ́ ń pẹ́ padà. Ṣadé Ṣadé please ah. ṣé ní ṣì ń bí ẹ ni. jọ kí ló fẹ́ no ṣó expect pé gbogbo nǹkan tó sọ sí mi the other time kó kúrò ń brain mi ni tí wọ́n gan bá gbàgbé màá bínú sí ẹ gidi gan ni ah, máa wọ ọmọdé yìí kẹ́ o fẹ́ gbàgbé gbogbo ìmọ̀ràn tí àfẹ́sọ́nà ẹ fún ẹ ni. <laughs> excuse me àwọn ló ń dùn ẹ nínú táwọn mi àwọn ló ń jẹ́ kínú ẹ máa dùn tó fún mi tó fi sọ fún mi pé àfẹ́sọ́nà èmi mà ti move on tipẹ́ látọdún o má ṣe máa gbọ́rọ̀ títí ẹ sí brain no ti move on man. ṣáde ẹni tó bá wà ń bìkan tẹ́lẹ̀ ló máa move on now ìjọ ah, àkọ́kọ́ tó wálé mi ah, mo lé ẹ kúrò ńlé ni now pẹ̀lú gbogbo mo tiẹ̀ lọ pa àwọn firefighters tó ń pa gbogbo iná tó ń fà ni. ok torí pé mo fa cigarette nínú ilé ẹ ló jẹ́ kó máa sọ gbogbo nǹkan tó ń sọ yẹn. Ṣadé I was only joking. it's alright. Ah, look at you ta ló máa rọmọ tó dùn báyìí tó máa ní wọn náà wo bó ṣe múra tó rẹwà you this is like a dressing of a proper housewife look at yourself kò sẹ́ni tó máa rí ẹ̀ ń sìn tí ò ní fẹ́ràn ẹ̀ as a matter of fact mọ́mísí mi bá rí ẹ̀ ń sìn ó máa dàbí ká tètè ṣe wedding wa ni ah, now you're a full housewife now you can be mine. in your dreams. Ah, Shade. Ah, Shade. Tèmi ló máa ṣe gbẹ̀yìn. Mo hmm. ní bọ̀bọ̀ yìí wà. Who am I worried? Am I worried? Bankole Bankole ọmọ Àdùkẹ́ Bankole ọmọ Àdùkẹ́ Bankole ọmọ Àdùkẹ́ gbogbo nǹkan kí nǹkan tó bá yàn látọ̀run tó jẹ́ bíi kádàrà tó dáa owó ni o ọlá ni o iyì ni o òkìkí ni o kó mọ padà bọ̀ wá sọ́dọ̀ èmi Àdìgún ọmọ Fásiláàtù látòní lọ gbogbo owó tó yẹ kó ní kó jẹ́ tèmi gbogbo ọlá kó jẹ́ tèmi kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ o. bọ̀dá Àdìgún. ẹ Maria. Bọ̀dá Àdìnà. Maria kí ló wọ̀ yìí. Kí lè wá sí bí báyìí? Maria Bayo. Bọ̀dá Àdìgún kí lè sí bí báyìí? Maria Bayo nínú yàrá Bankole. Ah! Pẹ̀lú bó ṣe múra yìí, kí ló wá ṣe ń bí? Kí lè yín gangan wá ṣe bí báyìí? Èmi wá kọ́ rẹ̀ mi, mo wá kọ́ rẹ̀ mi, mo wá kọ́ rẹ̀ mi. Èdè ah! tún parọ́. Kí ló rí? Bọ̀dá Àdìgún, èyí hm? wá gba kádàrọ̀ rẹ̀ yín ẹ wá gbọ́ gbogbo oríire ọ̀rẹ́ yín gbogbo nǹkan tọ́rẹ̀ yín fi ń jẹyàn ẹ wá gbà mí báyìí. Ah! ẹ kí wá kí wá kí wá kí wá kí wá la ìwo láriwo ìwo láriwo. èèyàn burúkú ni yín o. ẹ ìwọ èèyàn èèyàn dáadáa ni wọ pẹ̀lú bó ṣe múra yìí àmọ́ òòrí pọ̀ wọ nǹkan kan ìwọ kọ́ ló wà yìí ni ìwọ kọ́ ló wà yìí ni kí ló sọ fún mi. Ah, ah. ẹ gbọ́. pé kí n pe Báyọ̀ pé mo rí ó Màríà o ó wá kí bá ń kọ́lé ní òòó bóyá kí n pe Báyọ̀ ẹ ẹ pé kémi náà pé Bánkọ́lé kí n pè é pé ẹ wá ń gba káàdì ara ẹ bẹ́ẹ̀ ṣe máa ń gbà lójoojúmọ́ gbogbo nǹkan tó yẹ kó fi sórí rẹ pátápátá ẹ ti gbà ó yẹ pé ẹ sáré pé. Ah! máa gbọ́ máa gbọ́ máa gbọ́ mi má pè Bánkọ́lé èmi náà ní pé Báyọ̀ tó ti yọ èmi náà ní pé Báyọ̀ jẹ́ ká gbà pé o ò rí nǹkan kan. so ẹ rí mi bí àbí. mi ò rí ẹ ń bí. ẹ rí mi bí. ẹ bí mi ò ṣe rí wọ gbà pé wọn náà ò gbọ́ kankan ò rí kankan àbí ìwọ wá bí. Ah, ìwọ náà wá bí n tó ti ní lójújò lè lọ o kí ọ̀rẹ́ méjì mọ kí ẹnìkan mọ́lẹ̀ ó burú o. àdìgún kò hmm. dá náà ah, kọ́rẹ́ máa gba àìsí kí ọ̀rẹ́ kó dà nǹkan tó eh. burú ni ẹ ah. eh, eh, ẹ jẹ́ ká gbà pé àjọ wa bí ngbà náà àmọ́ èyí tó ṣe kókó rèé o tó ṣe pàtàkì rèé o kíní mọ̀dé bẹ́ẹ̀ o mọ́ gbé kinní sókè mọ́ fojú rí o ò ní gbé ogun ológun o mo mọ tí mò ń sọ o ò wá bí mi ò rí ọ mo ti rí ọ nísìn látìgbà tí wàá ti báyọ̀ ti jọ tá a ti jọ ríra ni ṣóore mi. kí ló fẹ́ wí kí ló tó fẹ́ wí kí ló tó fẹ́ wí ṣé mo wá bí ni sóorí mi mọ́ ni. Ah. Ah. mi ò fẹ́ kéèyàn mọ̀ nìyí tí ò dáa báwọn. bọ̀dá àdìgún ayé mà níkà o ayé ilé ó ti yé mi báyìí mo ti mọ̀ wá èèyàn èèyàn burú jáì wọ́n jọ ń ṣe ọ̀rẹ́ kòríkòsùn ìkọ́nú wọn dé ń gba ìsìnkì kejì wọ́n dé jọ ń ṣe wọléwọ̀de ẹ̀rù bà mí àyà mi já ó fi mí àmọ́ ẹgbọ́ ó ní mi gbọ́dọ̀ fojú rí mi gbọ́dọ̀ jókòó síbẹ̀ kí n má gbógun lọ abọ́ máa bá ìsìnkì tèmi náà mu. Ah! ẹ wo ẹyin mo ti ń dúró dè látàárọ̀ mo ti ń lọ. Ah! ṣé bí wo ló ní ká má ṣe rọ ah! má ṣe báyẹn. àmọ́ ẹ ti pẹ́ jù. jọ jọ Maria eh? jọ jọ jọ níṣó nílé. ní ilé níṣó. Maria mo bẹ̀ ara mi ti wà lọ́mọ ìjọ. ẹ jẹ́ kára yín padà sílé ah, ah, ẹ wo ẹ wo ẹ ní sori burúkú ó yà jọ jọ ah, kí jọ jọ ní sori. lẹ́yìn ìgbà tó lead me on tó wá ní ọ fẹ́ máa lọ́lé. ẹ ní kára yín ọ̀f kúrò. Maria. kò sí ó ti ṣe bolo tó tí kò ní irùngbẹ́ kò sí ó ti ṣe bolo tó tí kò ní rùngbẹ bẹ̀gbẹ́dìyẹ sórí wọ́tà bẹ́ẹ̀dì ó ó ó ajábọ́ bẹ̀gbẹ́dìyẹ sórí wọ́tà bẹ́ẹ̀dì ó ó ó ajábọ́ nípa ìrì wọn nípa ìṣe wọn nípa ìwà wọn lẹ́ ó ti dá wọn mọ̀ wọ́n ní nípa ìrìn wọn eh, nípa ìṣe wọn o nípa ìwà wọn lẹ́ ó ti mọ̀ pọ̀dàlẹ̀ ni wọ́n bẹ́ẹ̀ bá finú wé wọn ẹ ti jẹ́wọ́ bẹ́ẹ̀ bá finú wé wọn ẹ ti jẹ́wọ́ bẹ́ẹ̀ bá finú wé wọn ẹ kẹ́ràn àwọn gangan nìka àwọn gangan lọ̀dàlẹ̀ wọ́n gbàgbé ìmùlẹ̀ ọ̀rẹ́ ẹ̀ eh, màmá síta lé màmá síta lé eh, eh, màmá síta lé màmá síta lé. ẹ mọ̀ dalẹ̀ o ẹni bá dalẹ̀ o abalẹ̀ lọ ẹ mọ̀ dalẹ̀ o ẹni bá dalẹ̀ o abalẹ̀ lọ. ìmùlẹ̀ ọ̀rẹ́ gangan làwọ̀ làwọ̀.